أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله آه جماعة adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o jama ẹjẹ́ adé ọpẹ́ ńlá dé ká sọ pé alhamdulillah ní ẹ̀kẹta ọlọ́run ò wọlá ààyè tó fi ọpẹ́ sí wọlá bí ó ṣe pé ọpẹ́ tí àwọn àfáà ń là ayé wa nọ́rọ̀ rẹ ìwọ̀n bá ń tá a dúlọ́pẹ́ yìí oore tí wọ́n lọ́n ṣe fún ó pọ̀ kò lẹ́gbẹ́ ṣùgbọ́n o ti ṣe ní rọrùn pé tẹ́rú bá lè rántí pé ìwọ lo ṣoore fún un tó bá ti dúpẹ́ òní oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń dúpẹ́ lé lórí kò ní bàjẹ́ ọ̀gá ń ta dúpẹ́ lé lórí lónìí òun náà ni pé èsì ń lọ́dàbí àná yìí o bàbá oníwàásí àgbáyé àbáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah àbáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah àbáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah gbogbo ohun tí ẹ fi ìdùnnú béèrè fún wa lẹ́sìn láàyè yìí gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe gbogbo èyí tí àwa náà fi dùnnú béèrè fún yín ni ọba adẹ́dà ṣe èyí mà tọ́pẹ́ ọ̀gá abẹ ni pé ọlọ́run wá sẹ́ẹ̀mí wa kò sórí ìdùnnú adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o alhamdulillah adúpẹ́ ah, fún ọba tó ní ọpẹ́ ọba tọ́pẹ́ yẹ atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi muhammad sallallahu àtún àti gbogbo ará ilé rẹ̀ àti gbogbo àjọ rẹ̀ tí a jọ gbáyé lórí àwọn àjọ rẹ̀ tòní lẹ́yìn wá gbà náà ọ̀rọ̀ àwọn àfáà ló kàn bàdìlá gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àmọ́ tó ń yàfó sí àwọn bàbá bàbá bàbá bàbá bàbá àtàtí àti lọ àtàtí ń bẹ láyé bíi bàbá wa àgbà nídìí kan Abdulrahman sọ́bìlì bayan ọlọ́njẹ́ wọn látúbọ̀ tán rí à ń padà bọ̀ lórí àdúrà àwọn àfáà bákan náà fún gbogbo àwọn òbí wa bàbá bàbá tọ́lọ̀ ń fi ó fi bá a ṣe rí ìṣe wọn láàánú ó ṣàánú bàbá ńlára wa ó ṣàánú àwa náà lára wọn ó jẹ́ kí àwa tá a jẹ́ nǹkan ní wọn kí ká wà nípẹ́ tí ó lè máa ṣàdúrà fún gbogbo àwọn òbí wa bàbá ni ìyá ni ọlọ́mbà ni yọ́nú sí wọn gbogbo bàbá bàbá tí a ti lọ ọlọ́mbà ni yọ́nú sí wọn àwọn ìyá ìyá tí a ti lọ ọlọ́mbà ni yọ́nú sí wọn àti asẹ́kù láyé jẹ́ wọn látùbọ̀ tán rí bàbá wa àgbà nílùú àkùfò rahimahullah abdulkarimi adébáyọ̀ kódúpọ̀ ọlọ́run wọ́n láàánú rẹ tó fi sọ̀rọ̀ bó ṣe ṣe yìí dáadáa tí bàbá fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ láàyè wọn ní ní ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ lójú ẹ̀mí wọn wọ́n tó papò tán dáadáa náà lékún ọlọ́mba ní sàlékún ìyọnu fún wọn bákan náà fún àyà wa tí a jọ jíṣẹ́ jọ jíṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ ní alápapọ̀ ní foríjì wọn lápapọ̀ fún bàbá wa fún wa báyìí gbogbo àwọn òbí tá a ọláàṣẹ àtagbára rẹ̀ náà ọ̀rọ̀ àwọn àfáà gbẹnu tán ni ṣùgbọ́n ìta abẹ́ ló ń bẹ̀ ni pé ọlọ́run wò bàbá oníwàásí àgbáyé ní ìdúnta ẹ̀yin ni ìdúnrin ẹ̀yin ni ìsìn ẹ̀yin ni ó tún dọdún yìí ó tún fẹ́ bẹ̀rẹ̀ bí ṣe bẹ̀rẹ̀ ọlọ́run ọba tí ń fi àwọn ẹ̀yin mọ̀nà tí ń tọ́ àwọn ẹ̀yin sọ́nà tí ọ̀kẹ́ ìmọ̀ye àwa ọmọ ànábì ádámà tàwa ń tara àyìn ń jáde lẹ́nu yín nípa ọ̀rọ̀ ọlọ́run tàwa ń jèrè láyé ń bí tá à ń láfọkàtẹ̀ pé a jèrè lọ́hùn àlìkàmà ọlọ́run jẹ́mi ogun bá fún yín ara mo fi àpadà sí ibú kàyín àwẹ̀ Ramadan ọdún ó tún bẹ̀rẹ̀ bí ṣe bẹ̀rẹ̀ àfìdùnnú bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ bá lọ jẹ́ yọrí ọlọ́run jẹ́ ẹsẹ́ pẹ́ ọlọ́run jẹ́ ẹsẹ́ jìnnà bí àti àmọ́ àṣàmì bá dé kámà ọlọ́run jẹ́ ẹsẹ́ pẹ́ jẹ́ ẹsẹ́ jìnnà ìdí tí a fi máa tọrọ àdúrà fún bàbá nǹkan tó fojú hàn ni ẹgbẹ̀rún èèyàn ò dípò ẹnìkan ni ọlọ́run ní máa ṣe ẹgbẹ̀rún bá gbára jọ ètò wà níbi ìtayé náà òun sẹ́rin pẹ́gbẹ̀rún èyàn ò dínkù ẹnìkan àbí nbí táyé kó ti yé yín ẹ̀ lálọ́rọ́ ti yé yín ibẹ̀ rí pé ibẹ̀ rí pé àpapọ̀ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn kò tó kan rẹ̀ kò kò tó apá rẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ti bàbá òun wà sí àgbáyé báyìí ẹ̀ olóúnjẹ́ agbádùn yín jìnà Allahumma àmín mẹ́kàgbà ọgbà kí àwọn ọmọ kàtà àti ìbí nìsìn ìyẹn àwọn ọmọ ọmọ wa káà náà gbọ́júmọ̀ pé babalágbé nìní àmín síbẹ̀ wọn máa pé bàbá alágbe ní ṣe ma ń sọ̀rọ̀ ní bàbá alágbe ní ṣe ma ń ṣe ní tó bá dìgbà tẹ́ sírì ha ń dé tí bàbá bá dé báyìí ha ẹ̀yin ó ti rí àmì ọlọ́run ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀. jẹ́mi yóò gùn dójú àmì. ní àlàáfíà tó lápẹẹrẹ wọ́lá bàbá àgbà ní ìlú ìlọrin tí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá ó gùn dójú àmì. ní àlàáfíà tó lápẹẹrẹ ọlọ́run ò jẹ́mi yóò gùn tara. bàbá ní fún yín ní àlàáfíà tó lápẹẹrẹ. bọ́dún orí ń bá ti ń lékún ní síbẹ̀ ọlọ́mọdé tọba adẹ́dà yóò dá fún ọlọ́mọmú kò ń bẹ̀ tí ń wí ní ṣe déédéé ọlọ́run o Eh, àbọ̀lá ọlọ́run bẹ lọ́run àbọ̀lá àánú rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ń wí ó ṣe déédéé àwa ń gbọ́ eh, òdi etí gbọ́ eh, gbogbo alágbò òdì ọlọ́run ẹmọ́dàrí wọn sọ́dọ̀ ọ̀dọ̀ wa bọ́lá àti àtagbára rẹ̀ ọlọ́run bẹ lọ́run àbọ̀lá àánú rẹ̀ bẹ́ẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ bí ṣe bẹ̀rẹ̀ ọba tí máa ṣe atọ́ni sọ́nà ẹ̀dá títí ń ṣe atọ́ni sọ́nà yín bọ̀ láti gba apá ọlọ́mọ padà lẹ́yìn yín àmín ọlọ́mọ jẹ́ kí ohun yín ọ ha àmín ọjọ́ ọ̀fẹ́ ha àmín ọlọ́ àwọn yín sódì ọlọ́mọlá ejú àwa tá à ń gbádùn látara yín gbogbo tá à ń tọrọ ọlọ́run jọ ṣe àmín wá ń dùn tara wá ń yá àmín ọlọ́run wọlá ejú àwọn èèyàn kan tọ́já sí pé wọn ìbákà wáyé lásán eh. ṣùgbọ́n látara rírán tọ́lọ́run yín wọ́n dodidi èèyàn ọlọ́run járẹ̀mì yín lò pẹ́ o lọ járẹ̀mì yín lò pẹ́ o ẹ̀bá ni ṣe lílá fi méjì méjì ládàáyàn rí fún bàbá àgbáyé gbogbo ń a tọrọ fún pátá ọba tó ní kọ́sẹ́ ọlọ́njẹ́ ma ọdún mẹ́jọ yín kébé lọ́sàn-án kébé lóru kébé lálẹ́ ọlọ́ba ni yọ̀dá bẹ́ẹ̀ fún yín méjì méjì. bá a ti wá tọrọ fún yín. àǹfààní adúgbẹ́ fún ọlọ́run wọ́n ní adúgbẹ́ fún ọlọ́run. bíyẹn bá sọ pé bíbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dún tó lè yóò ṣe jó tó. bíyẹn bá sọ pé bíbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dún lè yóò ṣe jó tó. ó lè fẹ́ ya o ìtàn lè fẹ́ ya. akérọ́bà. àfi ní àṣà ọ̀sẹ̀ ànábì. àfi kéèyàn ká sọ ọ̀sẹ̀ ànábì ọmọ sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam ọ̀rọ̀ méjì yanjú bá ọ̀rọ̀. ọlọ́ kó fi ọ̀rọ̀ méjì yanjú bá ọ̀rọ̀. ẹ rí pé ńgbà tí ọba ilékẹ́ ọlá kọ́ ní bá a sọ̀rọ̀. nígbà tí ọlọ́run ọba ilékẹ́ ọlá kọ́ ní ṣe ń sọ̀rọ̀. tí ò fi ní sí pé ibìkan ló kù tí ò dé. tí ò fi ní sí pé ibìkan ló kù tí ò dé. oníkọ́sọ̀kọ́rọ̀ bàná àti ìnáfi dùnìyà. ẹsẹ̀ وفي الآخرة حسنة وقنا عذاب النار bí tí ó kú sínú kọ́yé ìdàkọ́rùn ó dáa ó bá tán o adúpẹ́ lè ní bàbá bẹ̀rẹ̀ ń bí ọpẹ́ ngbàbá sọ́ọ́sọ́ọ́sọ́ tàbá sọ́ọ́sọ́ọ́sọ́ tí àsìkò dáa mọ́ parí tọ́sí bá tó tó bá tó lábàárí pé àìsàn kankan lábàárí pé àìsàn kankan ní tọ́lọ́run ṣe lẹ́yìn èsì sóní

yóò ṣe é ṣe wọ́n ṣe wọ́n ṣe tẹ̀síìrì náà ọlọ́run tí yóò ṣe bẹ́ẹ̀ gbogbo agbágbá ayè agbá fún ọlọ́run gbọ́pọ̀ èsì fẹ̀tó bó ṣe fẹ̀tó agbélọ́lọ́lọ́ ọba tí ó gbà á àbọ̀tá tí ń bẹ lọ́dọ̀ ti wà lé e lọ àbọ̀tá gbé ní àtúgbé lọ wọ́n ń sọ́dọ̀ ìdí lẹ́yìn náà àtúnwá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lórí bàbá wa àgbàlókè ọ̀fà náà. bàbá àgbàlókè ọ̀fà. tí ọba àlekẹ́ ọlá sẹ́yìn ní ntòsẹ́yìn. tọ́lá ń sẹ́yìn ntòsẹ́yìn. nǹkan kì í bẹ̀ wọ́n. alọ́dà kan kankan ní ìsìn. ntakọ̀ pọ̀. ẹ yóò sanko tó sẹ́yìn bó lè sẹ́yìn. àkìrọ́mà ilẹ̀ bẹ́ẹ̀ ó sì yẹ oyé ọlọ́run bá ilé kọlẹ́ náà káwà tó mà ló ti òun ti mà ti pẹ́ ká tó mà ló ti mà ti pẹ́ ti pẹ́ látòrí yín látòrí yín ó fi á dórí gbogbo gbogbo pátápátápátá bàbá bàbá bẹ̀bọ̀rẹ́ ní mọ́nàtà ìmọ̀lẹ́lẹ́ àti gbogbo àwátá tó wá jẹ́ ọmọ wọn náà lọ́kùnrin àti lóbìnrin abẹ́lọ́ balikiola abẹ́lọ́ balikiola tí ó sẹ́ wa sọ wíwá di àbọ̀ lọ́dún tí ó sọ di àbọ̀ lọ́dún yìí tó sẹ́ wa kù hmm, tí ó sọ dáàbọ̀ tí ó sọ dáàbọ̀ mọ́ alọ́ abẹ́lọ́ balikiola náà ó tún wá sẹ́ wa dùdú ọ̀pọ̀ ọdún náà ọlọ́run ọlọ́run tí a gbé bí sọ lẹ́sìn tọrọ lẹ́sìn. gbogbo ohun tí a gbé bí sọ lẹ́sìn tọrọ lẹ́sìn. tọ́lọ̀ ń gbà lọ́lọ́ ń gbà. àtúwá bẹ́ẹ̀. àtúwá bẹ́ẹ̀. tí o tún máa sọ sí alọ́kàn tó tọrọ ní lọ́dún yìí náà. gbogbo tí o tún máa sọ sí alọ́kàn tó tún máa tọrọ lọ́dún yìí náà. ọlọ́banìgbà bẹ́ẹ̀. ọlọ́banìgbà jù bẹ́ẹ̀ lọ. láàánú ọlọ́run. iṣẹ́ ọlọ́run tí ń lọ gbogbo àyè láyé ìjẹ́ kan bẹ́ẹ̀ láyé mọ́jọ dó ọlọ́run ọlọ́run ṣàánú wa ọlọ́run kún wa gbogbo jọmọ́ pátápátá látòkè délẹ̀ táǹgbọ́ wa lọ ń bí ìdùnnú la bá débì ìdùnnú náà ní kọ́lọ̀ ń jẹ́ wà lórí rẹ̀ ìdùnnú yẹ́ wà lórí ẹ̀ lọ láíláì lánàá ọlọ́run gbogbo àwọn táwọn bí láyé wa táwọn gbọ́rọ̀ lọ ń bẹ̀ bẹ́ẹ̀ bá lọ́ta mẹ́wàá lọ́nà bòmí. lọ́nà bòmí. ọlọ́run ló máa yẹ ọ̀tá mi tẹ ní lẹ́tà pẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run níbí. ọlọ́run yẹ ọ̀tá mi tẹ ní lẹ́tà pẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run bí yìí. bóyá ń pàtẹ bá ń lu tẹ̀ ń gbọ́. tẹ bá lu tá ń gbọ́. àwọn kọ́ mọ̀dọ̀ta yín. mọ̀dọ̀ta wa. bóyá rí pé oríire wọn tí oríire tí wọ́n rí yín pẹ̀ ń wá bí. rí tán rí wa pé ń wá bí yìí. wọ́n máa ń tí ó gbẹ̀yẹ̀. tọ́mọ tí ó gbẹ̀yẹ̀. tẹ̀filé ń wá. tẹ̀filé ń wá yìí. tẹ̀filé ń wá. tẹ̀filé ń wá òun. wọn kẹtọ́ lọ́run pé yóò sòye ní mọ́ sábà wá. yóò wà sọ́nà bí yìí. rújòkó báyìí. èyí ó lọ tà bá ná. èyí ó lọ tà àbẹ́lọ́n bẹ̀rẹ̀ lè kíọ́lá wọ́n jẹ́ ọ̀pẹ́ lọ́ta láàánú ọlọ́run ní tí ìwájẹ́ yóò jẹ́rẹ̀ irú àdúrà àti ìrújókòó báyìí ọlọ́run mú kó fẹ́ni kọ̀ọ̀kan wá járí àníyàn rẹ̀ dà járí àníyàn rẹ̀ bá wá mi tó wà gangan nù ni mi tó wà nù járí àníyàn rẹ̀ dà járí àníyàn rẹ̀ bá wá gbogbo àwọn ìdúrà ilé bá aráyè sẹ́ fún wa gbogbo àwọn ìdúrà ń ṣe ọlọ́mọ́sá gbà fún wa àtàjọkùnrin tàjọ wúra wa gbogbo àwọn ọ̀kẹ́ ẹ̀mọ iye èèyàn tí ò tí ì dé. àjọ àwọn ọ̀kẹ́ àwọn èèyàn tí ò tí ì dé. àtàwọn obìnrin rẹgẹdẹ. àtàwọn obìnrin rẹgẹdẹ náà. tí a mọ níbi láàyè wọn. táwọn bí láàyè wọn. àtọ̀rẹ́ fáwọn náà. ọlọ́run ọlọ́run. takunfẹ́ yẹ kóòn. bákan náà. gbogbo àyítáàdì máa sọ̀rọ̀ ọlọ́run báyìí. gbogbo àyítáàdì máa sọ̀rọ̀ ọlọ́run báyìí ó tún fẹ́ bẹ̀rẹ̀ náà. ó fẹ́ bẹ̀rẹ̀ náà nù. lẹ́yìn gbọ́n wá bí lónìí lọ́la báyìí ó ṣe bisimilá ẹ̀ bẹ́ẹ̀ náà nù. tóbi tán ọ̀bẹ̀lá ọ̀bẹ̀lá lè kí ọlá. ọba tó bá ní gbòòrò rẹ̀. bá ní gbòòrò rẹ̀. ọba tó bá ní gbòòrò rẹ̀. tó ń pé bá àfọ níwàásí náà bá ń bọ̀ wọ́n máa tọrọ àyè fún wọn kátó jókòó bí orí páànù bá ṣe jókòó lé. torí bá ṣe síbẹ̀. wọ́n ọlọ́run. àtàbàríkà ọlọ́run. ọlọ́run ọlọ́jọ́ máa lékún ni wọ́n ọlọ́run. ọlọ́run má jẹ́ ó sún yín sè. yóò máa wọ́n ṣe jojoojúmọ́ ni wọ́n ọlọ́run. láì tóbi rẹ̀. ilẹ̀ àbílà bákan náà ayé wa lókè sẹ́ni ọlọ́run ti ń lọ ń bẹ̀ látẹ̀sí wọ́n jò dúró láíláì wọ́n ọlọ́run ayé wa mímọ́sífàlà ọ̀dọ̀ àwọn mẹ́mọ́ wa international ọlọ́mọdé ó yóò máa pọ̀ sí wọ́n ọlọ́run ah, níbo náà inshallah ah, ládàbí náà. òun náà bẹ̀rẹ̀ lọ́la ṣeé ṣe kó bẹ̀rẹ̀ lọ́la. ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ ní ọ̀la. insha wọ́n ti wọkọ̀ báyìí. wọ́n ti wọ pílẹ̀ báyìí. títí ọ̀sán ọ̀la. títí ọ̀sán ọlọ́run ọlọ́run làkún fàyẹ̀kùn. àtàdàbí àti gbogbo àyèkú náà. láti sọ̀rọ̀ ọlọ́run. wọ́n fi wọ́n pa ọlọ́run ọlọ́run lẹ́ẹ̀tóbi rẹ̀. bàbá ìsákò ìsákò. lákòókò wọn lọ gbọ́dọ̀ pa àfáà wọ́n ní ẹjùwá kò wì. àwọn aládàbí. àwọn ṣiṣẹ́ ọlọ́run. àjọ ń ní. kẹ́ni karùn akérò astagfirullah rọ́ǹbù yìí láti kìíní kejì kẹta kẹrin thank you. akérò ọkùnrin lọ. kọ́lá jẹ́ mi yóò gùn. wèé fi dọ́là. akérò ọkùnrin lọ bá fẹ́ràn àfáà gbẹ́ lọ mẹ́yìn náà ni kìíní kejì kẹta kẹrin alọ́mọ̀kó láyé náà lábá ní sànú wọn láàrin ọlọ́run gbogbo àwọn ẹyẹ pátápátá àyèmárààrún agbègbè àyèmọ́ lápapọ̀ nílẹ̀ ilẹ̀ yóò di ní Nàìjíríà ní Saudi ní Brunei Sudan Sudan wẹ́wùyé mi báyìí wẹ́ẹ̀tì náà kùn láàrin ọlọ́run agbègbè àyè pátápátá àtúkọ́kọ́rù náà a máa ń ṣe bẹ́ẹ̀ o ẹnu ọlọ́run ilẹ̀ abilẹ̀ alìyàn báni kó pọ̀ ẹni ọba náà ìsẹ̀ ọ̀hún ni ọlá ó ní òun fẹ́ kí n dé tẹ̀sí ìyàtọ̀ lọ́dún yìí wọ́n ní àwọn ní àwọn fẹ́ ká bá wa kán dé tẹ̀sí ìyàtọ̀ lọ́dún yìí ní ẹ̀mí náà fa ẹgbà tẹ́ pí súnà tako. tó tako ojúlé súnà gan ni. ẹ máa ń tó àpò. wọ́n máa ń tó àpò. nígbà tí ó gbà kó jáde. nígbà tí wọ́n gbà kó jáde. àkìrọ́ anakunmọ́lá. tí mi wò yẹn. ìjọ ìjọ àti ìdílé ọmọ wọn máa ti rán sọ wá. wọ́n ti rán sọ wá. láì wọ́n tán o ah, tí ó sì ṣe rẹ́gí láàánú ọlọ́run àwọn ní balókèlélé balókèsẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò fẹ́ kí iṣẹ́ ó sún àfáàn ṣíṣe. tí wọn ò fẹ́ kí iṣẹ́ sún àwọn àfáàn ṣíṣe. ẹ wọn ò fẹ́ kí iṣẹ́ ó sún àfáàn ṣíṣe. wọn ò fẹ́ kí iṣẹ́ kó sún àwọn àfáàn ṣíṣe. lọ́lọ́ ni ọ̀sẹ̀ san fàáfà. yóò ṣe fàáfà o. àmọ́ bí ẹni tí wọ́n sẹ́fún náà bá mọ oore. àmọ́ bí ẹni tí wọ́n sẹ́fún náà bá mọ oore. àtúmọ̀ ya. àtúmọ̀ ya. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlè kàtó. wọ́n ń sẹ́lẹ̀ gbogbo ẹ̀ látòkèdélẹ̀. látòkèdélẹ̀. ẹ rí i pé bàbá ń dákọ̀ àwọn àyè kọ̀ọ̀kan. wọ́n sá ń dákọ̀ àwọn àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. tán dákọ̀ òun. ẹ ló ti lo àfẹ́ ọlá. ó ti lo àfẹ́ ọlá. ọlọ́run wọlé àánú rẹ̀. ọlọ́run wọlé àánú rẹ̀. pàṣẹ fẹ́ kọ̀wá àyè wọn rí. pàṣẹ kọ́ rí. pàṣẹ kọ́ dáa tó. lọ́jọ́ dàbí bẹ́ẹ̀ lọ. jáde ojú sí pẹ́. lọ́sẹ̀ jìnnà. àtúnyẹ̀ ọlá. òkèlélẹ̀. bàbá lókè sẹ́ni ni. àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Eh, bàbá wa mọ́sífàlà. mọ́sífàlà. Eh, ìmọ̀mọ́ àgbà. ìmọ̀mọ́ àgbà. ìmọ̀mọ́ àgbà ni wọ́n máa pè. ìmọ̀mọ́ àgbà. ọmọ pè mọ́mọ́ àgbà. wọ́n yà wọ́n pè mọ́mọ́ àgbà. dáhùn. àbí. inṣàlá. ẹ wà dábàá ní ìmọ̀mọ́ àgbà náà. amina. gbogbo tí bàbá tọrọ. tọ́tọ̀rọ̀ pátápátá. yàtọ̀ fún bàbá ṣe ń tọrọ. wọ́n ṣe ń tọrọ. bàbá ti fi tó mi létí. wọ́n ti fi tó àwọn àfáà létí. àwọn jàmáà gbé ni ẹ̀yin ara máàdù yìí ẹ̀yin ara máàdù tẹ́wọ́n máàdù lójoojúmọ́ yìí ó yá kí bàbá o tó pé get ready tán. àbí set. àwọn ah, bàbá ní ọlọ́run mẹ́jọ rẹ̀. ara yẹn sàmì amina. gbogbo yẹjú àwa tá a ti wà ń bí. ọlọ́run bá ní dá ẹ lọ́lá. ọlọ́run dá lọ́lá dùnú. ọlọ́run àtọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín. àwọn tí ò tí dé. tí ò tí dé. ọlọ́run bá ní dá wọn lọ́lá. bá ní dọ́lá dùnú. tó bá ní wòye ẹ̀mí. bá ní wòye ẹ̀mí. ọjà máa dúpẹ́ lórí àlékún rẹ̀. lórí àlékún rẹ̀ jama mahad al-arabi jama ṣúrọ̀ jama ṣúrọ̀ àtìkóyá get ready go amina gbogbo àfúnyí ọlọ́mọdé òdí ọlọ́mọdé òfún tí ó fẹ́ àgbẹ̀wá sí kí yí ọlọ́jọ́ gbòrò àmìgbọ́n àlọ́fẹ́ ọlọ́ wọ́n yá tọrọ bẹ́ẹ̀ fún yí gúdùgúdù méje yàyà mẹ́fà mẹ́fà wọ́n tọ́tọ̀ pátápátá ọlọ́run jẹ́ oṣẹ ọlọ́run àfọ́nlẹ́ọlá olókè sẹ́ni lókè lélẹ̀ mọ́mú àgbà mọ́mú àgbà mọ́mú ọlọ́run amina ami ami ọlọ́run o àkìrọ́mọ̀ látọ̀ pápátá ọ̀n jọ́sẹ̀ àgbọ̀dọ̀ dábẹ̀ kọjá lẹ́sìn lábàrúbọ̀là lẹ́sìn eh, wọ́n tọ́ láyé yìí wọ́n ń tọrọ kìnní kíkẹ́ ọ̀dà bíi gbígbè èèyàn ti ń sọ pé kíkanakana ó di funfun. ó di funfun gbòò. wọ́n ní kọ́lọ́ yàn ìjọba rí fún wa. kọ́lọ́ yàn ìjọba rí fún wa. ńgbà tó wá bẹ̀rẹ̀. tó ń bẹ̀rẹ̀ tí ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó là ń fì ń fì ń fì. tí èèyàn gbọ́ ọlọ́run tí gẹ́ẹ̀tù ọmọ ẹ̀ jáde ṣùgbọ́n tọ́lọ́nsẹ̀ ọba tó yẹn ìjọba rí fún wa Muhammad Bukhari ọlọ́run bá ní fìsọ́ rẹ sọ. ọlọ́run bá ní fìsọ́ rẹ sọ. bá ní dáàbò rẹ bò ó. ọlọ́run jẹ́ mi rè ó gùn. dáadáa tó fẹ́ ṣe. ọlọ́run jẹ́ orí ṣe. dáadáa tó fẹ́ ṣe. ọlọ́run jẹ́ orí ṣe. bá ní ràn lọ́wọ́. bá ní ràn ṣe. bá ní tìlẹ́yìn ìdíwọ́ ìdínà fún orí àwa mẹ̀kúnnù ọlọ́mọgbà fún ọ gbogbo tí ó di orí àwa mẹ̀kúnnù lọ́wọ́ gbogbo ẹ̀ tó bá fẹ́ kọjá pé ìyà ní kí gbogbo mẹ̀kúnnù ọ̀sán ó lámọ́ fi súnmí ọbẹ̀ lẹ́yìn ìgbà tí ọba adẹ́dà ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè tó kún ọlọ́run gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pátápátá bẹ́ẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìbò ayé lọ́wọ́ bá ní kábánà ìrànà ńlá méjèèjì ọlọ́ọ̀ṣọ́ ọ̀sẹ̀ náà wà fáwọn náà méjì méjì jẹ́jẹ́ àmín